إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواني وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أطرى ثلاثة ونبوة محمد صلى الله عليه وسلم لينا مكين أو ما يلاقى لقم أسلوبي لمدين أسلبا pàtàkì الله، mo أو àwọn ṣe wa حفظه الله تعالى وسلم خطاه وبارك في عمره وعمله وختم الله له بالحسنى قال الله سبحانه وتعالى قل في أنفسنا بالآباء فشهدكم في التانيين والجنة بكنا مكين وفاوتي وندانيشنا àbẹ̀lẹ́ ọba subhanahu wa ta'ala padà sí àwọn ọlọ́mọdé tó tọ́ sí ọlọ́mọdé tó tọ́ sí ẹ̀yìn kọ̀ọ̀kan wa náà. tó ti kì sí wọ́n ní kí ajọba ti ṣera wa láǹfààní òun náà ní ìwọ àwọn ọmọ lórí àwọn òbí wọn bóòlù ṣe kí àwọn òbí bóòlù ṣe ká tọ́ àwọn ọmọ wa kí ni ojúṣe wa lórí àwọn ọmọ tí ọlọ́pàá subhanahu wa ta'ala tí olùgbò fún wa. àkọ́kọ́ ní ìlú yóò fi ìlú fẹ́ òun pé oṣù gbogbo ẹni tó wá sáyé náà ni yóò bímọ àwọn ọ̀pọ̀ wà láyé wọ́n lè kú láyé náà tí wọ́n ti bímọ. àwọn ọ̀pọ̀ lè wáyé lẹ́nu jẹ́ pé kí wọ́n dúró báyé àwọn tó wù kú kí ìyẹn náà gẹ́gẹ́ bí ọlọ́pàá subhanahu wa ta'ala ṣe kádàrà tó yẹ kí a ó ti ẹ̀jẹ̀ pé èyí tó ń táwọn sọ̀rọ̀ lórí òun náà ni ó jẹ́ ojúṣe òbí lórí àwọn ọmọ tí ọlọ́wọ́ bá sọ fún àwọn ọjà ńlá tó bá dojú fún wọn. kí ni ìgbà tó jẹ́ ìwọ̀ àwọn ọmọ lọ́dọ̀ àwọn òbí wọn lórí ìgbà tí abẹ́mọ̀ sọ̀rọ̀ lórí yóò ní láti wọ́n ọ̀rọ̀ yìí pẹ̀lú ìtọ́nú ọ̀rọ̀ àdáwọ̀lẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí alìmọ́mọ̀ ọ̀rẹ́ ìwọ̀nmọ́gbọ̀n ọ̀tàánà sọ̀rọ̀ ọ̀tàkànà alìmọ́mọ̀ oṣù àtàwọn afárá ní ìlú nínú kàbíyèsí ọ̀dọ̀láyé ọ̀rọ̀ rọ́bí ọmọ ọmọ àyíkúmọ̀ ọ̀dọ̀láyé ọ̀rọ̀ ó ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé على كل راع وكلكم مسؤول عن رعيته أتاتي الوقت كلكم راع بمني فتا فتا لا درجة وكلكم مسؤول عن رعيته كلكم من يدبر لوره bóòlù ó ṣe gba àwọn ẹran rẹ̀ jẹ fẹ̀tàlì ìlẹ́bí àdàlá ń wà ní ẹni tó ní olóòtú tó ṣe kó mú ló dájú àlámàrí àwọn aráàlú rọrùn adámẹ̀bẹ̀ni wọ́n wọ́n lọ sí orí àmì àríyẹ́jì wọ̀rọ̀jùlù rọ́rí aláàbìlẹ̀ ọkùnrin tó ti fẹ́yàwó adára jẹ̀lú jẹ́ fún àwọn ará nílò àti ìyàwó àti ọmọ wàwúwà mọ̀súlù àyè ó lè fi lọ́wọ́ lóòrùn ìgbàlẹ́gbẹ̀ wọ̀n mọ́ra àti rọ́ọ̀ẹ́yẹ́ ẹ̀lẹ́ta bẹ́ẹ̀tì pàdínà yàwó adarajẹ̀ ní lórí ilé ọkọ rẹ̀ wọ̀wọ́lẹ̀dì àtọmọ ọkọ rẹ̀ wà ilẹ̀ mẹ́sùlùmí àjò bóòwò ló àwọn jẹ́ wọ̀nà àbúrò rẹ̀ náà ẹ̀rú adarajẹ̀ ló àlàmánì sẹ́yìdì lórí dúkìá ọ̀gá olóko ní ọ̀wọ́ ọ̀sùnú àmì wọ́n dẹ̀ ti lọ́wọ́ bóòwò ló ṣe da àwọn dúkìá yìí bóòwò ló ṣe da àwọn jẹ́ àdára ànábìyàn tẹ́tí olókùn rọrin òfin mọ̀sùlùmí àwọn ẹ̀yẹ tì gbogbo yìí ládára jẹ bẹ́ẹ̀ gbogbo wọ́n bí ìwọ́n ló ṣe tí a bá wo ọ̀rọ̀ àdẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa sallam sí àtàlí ìtàṣílálà yóò pẹ́ ìwà nípa wípé àtẹni tó bímọ àtẹni tí ó bímọ gbogbo wa pátápátá lànà ìrẹ̀lẹ̀ kan ìlú ìtìkàn síbi tó ṣe wípé ọlọ́pàá subhanahu wa ta'ala tí ó máa bèèrè lọ́wọ́ wa the statements that you are responsible. And the Anabuwa Muhammad sallallahu alayhi wa sallam, ọbẹ̀ ìgbòho kúlù ìmọ̀ràn gbogbo yìí gbogbo yìí ládàá jẹ. وكلكم مسؤول عن رعيته كالكوني لوبي responsibility lórí àwọn òṣèlú ní ohun dájú wọ́n fẹ́ ìròyìn àkàbí ní ẹni olórí ó bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé ẹni tó tó lórí gbogbo àwa tí àjọkọ̀rọ̀ ní táà bẹ̀ lábẹ́ olórí olórí wà responsible lórí ọ̀rọ̀ wa sọ̀rọ̀ jẹ́ pé gbogbo ẹni tí ó dùn láti jẹ́ olórí kó lóun ní pẹ̀lú òun pẹ̀lú olórí wọ́n bèèrè lọ́wọ́ bóòlù lòún ṣe bẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn tí ọlọ́wọ́ bá tún sábẹ́rù bóòlù lòún ṣe sáré wọn. nínú ọ̀rọ̀ kan alábìyà ọmọ ọmọ ọmọ ọmọ rẹ̀ ló sọ̀rọ̀ wọ́n ní wọ́n ti nà á tù يستمعيه الله حية فيموت يوم يموت وهو مشي له إلا حرم الله عليه الجنة وذلك وذلك لطيف قال الله سبحانه وتعالى فاشكر يستغيث الله رحمته الله سبحانه وتعالى شكوى رعية أو كان لا يستطيع أن يكون مال عقل كله ففي هو وعقل كله يبدأ فيه الله رعيته tí ọlọ́wọ́ wà àwọn tẹ̀lé lábẹ́ kó máa darí wọn. ẹ̀yẹ̀wò yóò ẹ̀yẹ̀wò òwò ọ̀gá ìṣòdùmá o ọdún tó wá kú okú lẹ́ni tí ó ti ṣàmùsí fún wọn ètò ìlú òṣìṣẹ́ òṣìṣẹ́ fún wọn kò ṣe fún wọn. إلا حرم الله عليه الجنة أتبرع ما شاء الجنة دينه أبيك يلوم كل الجنة دينه الله إليه نكرع لرؤية نبوة محمد صلى الله عليه وسلم ما من عبد ذلك يستدعيه الله رعيته يروك سو نكرع لكن نبي فدعوني فحبني سو قلت تتوح كلا قلت هاروك فرغو نقوامي نبي بعد فشكوه تتشابه فيه أكبر وقشي الجنة فيه تبعو قرأي كتب في حديث عن محمد صلى الله عليه وسلم tó ṣe kó wọn bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìbẹ̀rẹ̀ ìkọ́ṣọ́ tó wà olùkúlùkù rọrin gbogbo tí ò ní responsibility ló fa tó jẹ́ wípé agbọ̀rọ̀ oríṣi wa agbọ̀rọ̀ oríṣi wa ẹni tí ó mú oríṣi rẹ̀ káwọn ìdí àlọ́ Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ máa ń ní àbí يستدعيه الله عزة فيموت ويموت وهو غش له إذا حرم الله عليه أن ìbẹ̀wò kan ẹ̀rù ọlọ́run kan ìfọ́nàwọ́ owó tọrọ àbábẹ́ pé ó máa ń tọrọ owó ọkùnrin tó ṣàbẹ̀wò àti fọ́nàwọ́ tó ṣàbẹ̀wò ní ilé yóò máa wọ àjẹ́nà yóò tẹ̀lé nígbà tó bá yíyá àti pẹ̀lú àwọn ọlọ́run pàdé bẹ́ẹ̀ ni kí ẹ̀rù ọlọ́jọ́ kan àbí náà ṣe kan ìka tí omi púpọ̀ yìí lórí jọ pé agbọ̀rọ̀ pé bá ṣe ń bẹ láyé ìlú ìdẹ́wò òlàǹtẹ̀ kọ́lọ́wọ́ tó ní kéré ọ̀kan wa kó yìí. ọmọ tó tọ́ ọmọ nǹkan tí ó ti púpọ̀ tí máa ń bá àwọn ẹni lọ́wọ́ wa ni máa ń bá àwọn ẹni lọ́wọ́. torí pé ọ̀pọ̀ ní ká bí máa ọ̀tọ̀ ní kárí ọmọ yẹn tó ọ̀tọ̀ ní káwà ṣe oríṣi wà ọ̀tọ̀ ní kí ọmọ yẹn kó pẹ̀kọ́ àkókò ní tó mẹ́nu àwọn ọmọ àwọn ànábì ọlọ́wọ́ bá ẹni tó yàyà kúyà ó ní fáwọn ànábì ọlọ́wọ́ bá yìí wọ́n tọ́ wọ́n tọ́ wọn àwọn tí wọ́n bá tí wọ́n bá tí tọ́ wọ́n rìn nílànà sí àwọn bàbá wọn fẹ́ sọ́rí ọlọ́pàá kò ṣe àwọn ọmọ so ló jẹ́ pé ẹni táwọn pọ́ tí ó gbà kí pọ́ tí a bá ń inú àwọn èèyàn táwọn pọ́ à ń ráwọn tí wọ́n gbà kí pọ́ àwọn táwọn tọ́ ara àwọn tí wọ́n gbà kí tọ́ táwọn kankan fúnra wọn ò bá tọ́ ń pọ́ dàtí àwọn èèyàn tí wọ́n tọ́ nù arínú àwọn tí wọ́n tọ́ ẹni tí ó gbà tutọ́ bó wá tí àwa dandan fúnra lọ wò bá ti ẹ̀wá bí títà láti kó àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ bí situation ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí gẹ́gẹ́ bí situation ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí tó ń ní ọba lóhun tọ́mọ náà area western education àbáwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú jíjẹ mú ọ̀rọ̀ àǹfààní ayé òun ni ìtọ́jú ṣe ní pé wọn lójútó bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní tó sọ fún wa òun tí a yọ lẹ́yìn náà amanu qu anfusakum wa ahlikum naran yakunu an-nasu hijara ọlọ́run kò pẹ̀lú olùgbàgbọ́ qu anfusakum ẹ̀dá òkú ara yìí ẹ̀ṣọ́ ara yìí ara yìí nìkan nìkan kọ́ wa ahlikum àtàwọn ìyàwó yín àtàwọn ọmọ yín náàrà níbi nẹ́ka wà kó owó àdínáàtú wọ́n sì jàrà iná tó ṣe pé èèyàn àti òkúta ni wọ́n máa jẹ́ igi rẹ̀ tí ó fi máa jù gírígírí kò ṣe bí wọ́n kò òkúta àti àwọn èèyàn ni wọ́n máa kó sínú náà tí ó máa fi jù gírígírí náà وقوم الناس والحجارة عليها ملائكة ظلال شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ọlọ́run ní ti mo ní kí ẹ̀dá gbogbo ara yín bẹ́ kẹ ẹ̀ṣọ́ ara yín bẹ́ òun náà nígbà tó ṣe wípé èèyàn àtòkúta lábíkù iná tó ṣe wípé àwọn màláíkà tí wọ́n jẹ́ ṣèjìdá tí wọ́n gbé kókó àlẹ́ àmàlà ìkẹtù ìlà àbúṣìdá àwọn màláìkà tó jẹ́ ìlà ẹni tó gbé kókó wọ́n gbé kókó máwọn aláìbọ̀rọ̀ wọ́n jẹ́ ní tó gbé kókó máwọn aláìbọ̀rọ̀ wọ́n á fìyà jẹ àwọn aláìbọ̀rọ̀ ní ìfìyà ní tí ó ta àmì wọ́n bá pẹ́ bu wọn kọ́. ọ̀rọ̀ pé ìgbà tó ń kíyà jẹ yìí àwọn wá ṣe wọ́n ọlọ́run ní ọ̀rọ̀ òun àlẹ́yà ìkẹtù ìdílé ààrùn àwọn mọ̀láìkà sẹ́ńdì ṣìdá tí wọ́n lé láyà tó mọ̀mọ́ra wọn àṣẹ ọlọ́run ọba tó bá pa wọ́n wọn ń pa wọ́n sì bí ọba fún máa ìtàn bá pa wọn láṣẹ làwọn máa ń ṣe sọ́kọ́ ọba subhanahu wa ta'ala ó pe àwọn olùgbàgbọ́ òbí lẹ́yìn tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó emphasize fún wọn bí òun iná ìgbàgbàgbà gbogbo àwọn ọmọ wa nílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lónìí gẹ́gẹ́ bí ta sọ èyí jẹ wọn lógún jùlọ òun náà ni táwọn lè ṣe fún ọmọ àwọn láyé ń bí ní àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ayé yóò kó fẹ́ márùn tó bá márùn kú báyìí ló fẹ́ kọ́ máa ń lọ tó bá bímọ báyìí báyìí báyìí báyìí náà àwọn tó wọ̀nyí àwọn nǹkan tó pàtàkì ni wọ́n ń lò ṣùgbọ́n a ṣọ́ra èyí tó ṣe wípé ó pàtàkì jùlọ kò là kí á máa mọ wa ó pàtàkì ju ayé lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àwọn afá àwọn fún alákòjú àwọn tá a lá níbi àwọn ọmọ wa tó ṣe gbogbo àwọn nǹkan dáadáa ayé láàpẹ̀tọ́ ní gbogbo àǹfààní lábẹ́ ṣe fún wọn wọ́n bá pèrè lọ́wọ́ ẹnìkan ní wa ìbéèrè lágbájá ọmọ lágbájá ọmọ rẹ̀ wọ́n mọ̀ tí ó sọ sínú iná nísàlẹ̀ ẹlẹ́yìn wọ́n ti dá táyà wọ́n ti sọ náà sí táyà sí táyà tí ń jó gbèrègbèrè mo wá rí pé ọmọ rẹ̀ lágbájá owó ni wọ́n sọ sínú iná yẹn bó láti fi pàtàkì lọ kó jẹ́ pé obìnrin ìyá òun ni wọ́n sọ nǹkan yẹn fún ibi tó ti sọ fún yẹn náà ni ó ti pariwo kó ló lè jarẹ̀ sí òun mẹ́yìn èyí tí ìdàmú máa bá dé ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún wa ìpínkú àǹfùsàkó wà وكل الناس والحجارة عليها ملائكة غلاظ لا يعصون الله ويفعلون ما يؤمرون ọlọ́run ti pè é lùgbàgbọ́ ẹ̀dáàbòbò ara yìí àtàwọn ọmọ yìí àwọn ìyàwó yìí níbi iṣẹ́ kan tó ṣe pé èèyàn àtòkúta ni wọ́n jẹ fún ẹ̀dẹ̀ ẹ̀yìn láyé àsúkọ̀ náà àwọn màláìkà tí wọ́n lẹ̀ ń mójútó ìlànà ṣìlá àwọn tí wọ́n lè wà lórí ọ̀rọ̀ brett ọba tó dá wa òun ló pàṣẹ ìlú wa rẹ̀ ibi ká dá gbogbo ara wa ní iná ká dá gbogbo àwọn ọmọ wa ní iná ta ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa a sùn táwọn a níkà gbogbo títọ́ ara wa ká má sí ìsọ̀kọ́tì títọ́ àwọn ọmọ wa ẹni tó mẹ́ta kò bu ara rẹ̀ níbi iná ìtumọ̀ rẹ̀ ní pé àwọn nǹkan tó wọn bá pa láṣẹ yóò lọ sí àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ yóò máa jìnnà sí ẹni tó fẹ́ páyà ilé ìyẹn tó fẹ́ dáàbò bo ara rẹ̀ níná implimenti nàìjíríà tí ọlọ́wọ́ bá tó dáwọ́ fún wa nìyà يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ الشفاء لا يعصون الله أمرهم من ما لا ọlọ́pàá ti kárí ọ̀sẹ̀ sí àwọn ṣẹ́kì ara rẹ̀ ìyàwó kọ sí àwọn ṣe ọlọ́mọba ìyàwó kọ sí láwọn ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ìyàwó ni wọ́n kọ́ sí ṣe ọlọ́mọba ìyàwó ni wọ́n kọ́ sí mẹ́ṣe ọlọ́mọba sí káàkiri kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati gbogbo yìí ká dára jẹ ó dẹ̀ fi lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan bó lẹ ṣe dá ẹran jẹ bó lẹ ṣe dá ẹran jẹ ṣùgbà tí ó sọ pàtàkì àmì olórí ìlú ìgbà tí ó sọ̀rọ̀ pa tani ó sọ̀rọ̀ pa ẹni tó jẹ́ baálé ilé oníkì wàmúrẹ́dúgbò rọrin àlá àfìkèjì ọmọ baálé adáranjẹ̀dù àwọn olóńdájì àwọn náà làwọn ará nílẹ̀ àwọn tọ́lọ̀ ọba ní kó àtúntò ọ̀pọ̀ àhìlíkó ẹ̀dá ọ̀pọ̀ ara yín àti àwọn ìyàwó àtọ̀mọ́ yín níbi ìlẹ́kà wà rájú rọ́ọ̀rín àdá àhìlíkó adára ẹ̀jẹ̀ lọ́kọ́ lórí àwọn ara rẹ̀ ìyàwó àtọ̀mọ́ wọ́n wọ́n mọ̀ sóòrùn ara ìyẹ̀tì wọ́n dẹ̀ bèèrè lọ́rẹ̀ bóòrùn òṣìṣẹ́ ẹ̀jẹ̀ lóbi lọ bóòlù ṣe bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ọkùnrin mi yóò pọ̀ náà ó ṣe pé lórí bóòlù òkè nǹkan ó ṣe pé lórí pé kò ṣàwọn kankan kọ́ ṣùgbọ́n torí wípé kò pọ̀ ìwà àbàjẹ́ kò dẹ̀ pàṣẹ dáadáa fún àwọn ará lílọ ó kọ́ lọ́wọ́ wọn rẹ̀ ìyàwó ṣe ti díẹ̀ àwọn ọmọ náà ṣe ti díẹ̀ pàtàkì lọ lásìkò táwà tí wọ́n ní tọ́mọ́bá ti dé kìíní kan òun náà ti sáì fún rẹ̀ ìyàwó náà òun bá ti pàtàjẹ́ pẹ̀lú táwọn feminist àwọn obìnrin tán parí káàkiri pé a wọ́n tún mẹ́yìn obìnrin lẹ́rù gbogbo obìnrin yẹn ni ó ti kún orí ẹ̀ débi àwọn tí sáájú wà ní هو انفلونس بنقول القبائل àwọn ọ̀tá kò sí ní tẹ́tẹ́ dálẹ̀ ẹ̀rọ àwọn obìnrin tó ṣí tí ó sì ní ọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n máa kókó sí àwọn obìnrin tó ń bẹ́ sí ọkọ wọ́n dẹ̀ máa bá tiẹ̀ jẹ́ nílé ọkọ ìyáálé àti ìyàwó orúkọ wọn sọ ní wọn kò sí ẹ̀rọ mi ló ṣe fún wọn àti ìyáálé rẹ̀ gẹ́gẹ́ bá wọn ìbáṣe máa sọ a ní wọ́n bú lẹ́gẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n látara ìwọ́nú irú àwọn gúúsì láwọn nǹkan ń kókó sí lọ́pọlọ ní wípé mọ́gbà sí àdé ẹ̀bá ṣe rá àwọn gan òtútù tí àwọn ẹ̀mọ́ ń fi wé lé ìlú àti bẹ́ẹ̀ ló jẹ́ pé ọkùnrin ọkọ rọ́ìn alá àhìlẹ̀ méjì ó gbọ́dọ̀ máa mọ táwọn ará ilé ń ṣe ó gbọ́dọ̀ máa mọ tí àwọn ará ilé ń ṣe kò ní kí wọ́n lọ pé àwọn náà ní fúdọ́n onírọ̀ ìtàgé ní fóònù wọn náà fóònù wọn yẹn fẹ́ fi ṣe ẹ̀kọ́ kan tí ọkọ bá wà suspicious tó kẹ́sìn kankan inú ìsìlámù onírọ̀ ìtàgé wọn bẹ́ẹ̀ lọ ọmọ wa náà ó ní fóònù lọ́wọ́ àbára fóònù ó ní bàtà ti dé fóònù rẹ̀ lọ́wọ́ yìí ìpìlẹ̀ ní ká bá sí pẹ̀lú fóònù òun wọn ṣe tó wù ní bẹ́ẹ̀ ni wọ́n bá ti ẹ̀jẹ̀ nílé táwọn àjọ wà ní ọ̀dà nínú àwọn ìkẹ́lẹ̀ bá tọ́mọ ẹ̀yẹ́yẹ́ bábá bí èyàn tó ń kọ́ ó ní ọmọ rẹ̀ ó padà ta ọmọ ìtaṣọ orí ìyàwó ọmọ ti sọ ṣùgbọ́n kò sùn wọ́n gba kùnfẹ́ ìtàmára wọn ṣáàtì lábẹ́ aṣọ tó dàbò orí rẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó ní pé wọ́n padà wá pa pé ìlú tó ṣe ìlú lórí lélé yàrá àwọn obìnrin yàrá àwọn ọkùnrin lélé kò tó wá mílẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan èyí ó máa wo pẹ̀pẹ̀ ń ṣe lórí fóònù tí wọ́n rà fún mi tó ẹgbẹ́ tuntun fóònù mi. ìyàwó yẹn tí ó ń tẹ látẹ̀yìn àmì ní onígbígbọ́ọ̀mù kò ṣe tó bá rò pé mo fóònù àgbọ̀rọ̀ débẹ̀ rárá torí pé ìwọ tó jọ́kọ̀ ní rọ́ọ̀rìn ló jẹ́ adarajẹ̀ wọ́n ló ń kọ́ńtró kan ó lè láti máa mọ sí lọ́rọ́ wọn ìwọ kankan fún rẹ ọ̀gá ìwọ náà jẹ́ lórí ìyàwó mo ṣe tó jẹ́ ọ̀gá lórí ọmọ wọ́n rọ́jú rọ́jú aláàrùn méjì wọ́n wọ́n mẹ́kúrú àrùn àyẹ̀bí ó dé ìlọ́wọ́ rẹ̀ bóòlù ṣe kí ló ń ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ni wọ́n mọ́r àti rọ́ọ̀rẹ́yẹ tó ní àlá bẹ́ẹ̀ báyìí òbí náà ní àdára jẹ̀lówó náà lórí ilé ọkọ̀ rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́kọ̀ àìwé ìlànà tó lè tẹ́lẹ̀ bá ti jí báyìí tó bá àtàdé wà lọ́wọ́ bí ó kàwé mẹ́fà ní olówó nípa ẹni tí ó máa ń tó ń ṣẹlẹ̀ nínú ilé tó máa ń táwọn máa ń ṣe òun ìyàwó òun ìyá àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ mọ́tò nípa àfiwájú jẹun lọ lọ́tọ́ kí mo bá kọ pẹ́ǹtì pẹ̀lú ọkùnrin láti lè tó àwọn ọmọ wà fáàlù sí bàbá ṣẹlẹ̀ yìí bàbá tó ṣe tó bí a sọ́ńdé mọ́sákùnrin nìkan náà lórí dúró lẹ́yìn ẹ̀rí tó wà pẹ̀lú àwọn ọmọ most of the time náà nìyà jáde kó àwọn ọmọ kankan ṣe tó wù wọn àdúgbò ṣe kó gan yóò tún máa tì wọn lọ sí ìta tí ó dà yóò tún máa kọ́ wọn ní kọ̀ọ̀kọ̀ yóò expose wọn sáwọn ní bọ́ọ̀sì wọ́n bá yé àwọn ọmọ yìí jẹ́ àwọn ọ̀rẹ́ wọ́n bá yé wọn jẹ́ àti ká tiẹ̀ fún wa gbé tẹlifíṣọ̀n wọn gbogbo àwọn àgbóríṣì ká tó gbé e sílé láì mọ́ nígbà rẹ̀ àwọn máa wó òkú orí àwọn olùgbé rẹ̀ àwọn ẹ̀kpẹ́ẹ̀tì kò ṣe pé ìlú àwọn ọmọ báyìí àárín ọ̀gọ́ bẹ́ẹ̀ náà wọ́n bá ń sọ pé kí ni fún náà ń sọ̀kù wà àbíkù márùn wọ́n fún ìrìn náà fún ìgbà ṣùgbọ́n àti ẹ̀kpọ́ọ̀sì àwọn ọmọ yìí bíbi nǹkan tí ó kò pa náà fún wọn àbájẹ́fẹ́ fúnra wá ìgbàtọ́kùnrin fẹ́ fẹ́yàwó tó fẹ́yìn tẹ́tẹ́tẹ́fẹ́ níyàwó ìwọ́n lọ bá ìyàwó rẹ̀ lọ báyìí àkọ́ni ní òjòrá ìwọ́n kúrò lé olóró ọmọ iṣẹ́ ìyàwó sàkọ́ni ẹgbẹ́ òjò ti tiẹ̀ ó dẹ̀ ẹ̀fẹ́ẹ̀tì wípé good result tó fẹ́ rí lára àwọn ọmọ rẹ̀ ni wàá rí látara àrùn ìyàwó yìí good result tó fẹ́ lára àwọn ọmọ rẹ̀ ìyàwó tí àgbọ́yé yí ò jọjọ òun ni ó mú good result mọ́ ó bó sí wù lókùtẹ́tì àdúgbò wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tàfàyẹ́rù ìlúbọ́mù wà ń kí wú wà ń kí wọ́n àfà wà ń kí wú ilé yìí gẹ́gẹ́ bí alimami bí má jẹ́ ṣùgbọ́n wa tàfàyẹ́rù ìlúbọ́mù wà ń kí wú الأكفار وأنتفوا إليه أعطوني المتابعة أعطوني المتابعة أعطوني وأنتفوا الأكفار ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ṣe wípé wọ́n jẹ́ máàṣì ni àwọn ní ẹjọ́ jọra ìwọ́n ní olóòṣìṣún náà yìí ṣùgbọ́n nígbà tó fẹ́ fẹ́yàwó kò fún mi ìdí òkú yìí àwọn akílé lórí wà lọ tírí rẹ̀ ọdún tó gbẹ lọ tírí rẹ̀ tó bá ní wàá rí tírí tó bá ṣe fún òun ló tírí rẹ̀ kọ́ tó ṣe pé ìfẹ́ tó ti yó ó jẹ́ kó ṣe fún òun ló tírí rẹ̀ ìwọ kọ́ padà rí tírí rẹ̀ torí náà àkọ́ wa agbọ̀rọ̀ ìjẹni tó ṣe pé yóò ṣe tàbí dáadáa wá sí ká má jẹ́ kí àwọn nǹkan tó jẹ́ jàmáàlù ẹwà lásán kó jẹ́ nǹkan tí ó jẹ tí ó fi ìlú ẹ̀sùn wa anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní tún káwọn almaratu ya arba'in àwọn èèyàn sábà máa tó bí nítorí ìtẹ̀lẹ́ rí ní o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n tó bí nítorí arba'in ìtẹ̀lẹ́ لمالها ولأهمتها ولجمالها ولدينها àwọn èèyàn sábà máa fi obìnrin torí olùyẹ ní ọ̀rọ̀ lọ́wọ́ olówó kọ́lé lójú àwa àìlú obìnrin tó lówó lọ́wọ́ tó kọ́lé mi tó bá jẹ́ àwọn mi ó ti kó kí ó kọ́rọ̀ ìrìn náà nù. bákan náà wà ásàmì ẹlòmíràn tó bèèrè nítorí fámìlì tó ti wá sí fámìlì tó lẹ́nu yìí bí ẹ̀rù ní àwọn ọ̀dọ́ kálẹ̀ lè dín àmàdà lójú kálẹ̀ lè má Abíọ́lá kẹ́ni a ọ̀pọ̀mọ̀ Dangote yìí rẹ̀ a ọ̀pọ̀mọ̀ Abíọ́lá yìí rẹ̀ ẹ̀rù ní òwú bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ màrí ha àwọn èèyàn máa tó bèèrè nítorí ẹ̀rọ omi wọ́n ní ní ha àwọn èèyàn máa tó bèèrè nítorí ẹ̀sìn rẹ̀ àti sọ̀rọ̀ bá fọ́lámù sọ ibi ká kóbi nítorí kankan nínú àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta ta dárúkọ ibi ìwọ ni o ṣùgbọ́n ó ní protect níbi iná ọlọ́run wa tó fi ọmọ rẹ protect níbi iná ọlọ́run níbi ọkọ rẹ ni òun yóò tọ́ àwọn ọmọ nígbà tí ọkọ ògbà délé yóò máa darí wọn síbi ìkẹ́tọ́ dáhùn olùdókòtì bá yé tẹ́lẹ̀ wá sí ní ọkùnrin abalẹ̀ ilé àwọn ọmọ mi ni they are in the right hand èèyàn ti ní mójútó wọn. ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé òun kan bá dùn èèwù kíkí nìyí kò kí wọ́n àti ìjọjà lónìí lórí ọ̀rọ̀ kókí mu ọ̀la ìjà ni wọ́n wá jáde ní olówó wá ń tẹ́ ẹ̀jẹ̀ lọ olóbi uh, be fifteen hours or ten hours later kò wá expect pé àwọn ọmọ rẹ̀ wọ́n mọ̀ kí o ilé iṣu lókùnrin lọ fún ẹ gbọ́dọ̀ mójú tó yẹ dẹ́n obìnrin náà gbọ́dọ̀ mójú tó kó má má gẹ̀rẹ́ obìnrin ní anìmọ̀fẹ́rẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀rẹ́ lọ ẹ̀ṣẹ̀rẹ́ lọ ẹ̀wọ̀n ni àwọn ọmọ yóò tún wọ́n sọ́dọ̀ ibo tó wà ládùúgbò ṣùgbọ́n tó lọ kírísítẹ́nì tó lọ ṣeré ń bẹ̀ àwọn ọmọ etí wọn àríwò ló lé rẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa wo àwọn nǹkan wọ̀nyí ìbẹ̀rẹ̀ bí ó ti wà expose pé àwọn àwọn tó jẹ́ fíìmù burúkú tí ó mọ̀ òun àkọ́kọ́ máa bèèrè nígbà àwọn ìlú sọ àti ń pè àwọn nǹkan báyìí ẹ̀ ń pè é múlé nítòótọ́ ṣùgbọ́n ẹ̀yìn tí wọ́n lọ síbi tí wọ́n ní pè rẹ̀ pé kánà òun tó ní àwọn nǹkan tó máa ń influence àwọn ọmọ láwùjọ pọ̀ gẹ́gẹ́ bí tí aláwọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ onímọ̀ mòlúdi ìlà òyìnlẹ́dà ìfitra fàbàwà yòháwìdání àwọn ìrìnàṣọ́rọ̀ àwọn olùmọ̀jísàrí anáṣọ́lá àtàlá ní gbogbo ọmọdúwà sọ́rí àìtóbi ayé nù orí fitra ló inclination àti silon ó ń bẹ lára rẹ̀ ó kẹ́lẹ̀ ní ìdíkan fún tiẹ̀ dúró ìkàbá ìkàbá ìkàbá ìkàbá bóbi ṣe ń tó fún náà ní nǹkan yóò ṣe máa ń pè ní ṣùgbọ́n ìdí ẹ̀rẹ́ ni tó ṣe pé yóò tó kún tí ó máa sí kì í àbáwá òun fáwọn ìdàrí àwọn bàbá òbí ẹ̀ àwọn ni wọ́n sọ di jì látara pé kí ẹ̀sìn táwọn bá wù ayu nasarani àbíká sọ ti nasarani ayu majisani àbíká sọ ti majusi nínú hadisi ni ó ní ayu sẹ́rù kàlí àbíká sọ ti mọ́ṣẹ́jì tá a bá fi àwọn ọmọ wálẹ̀ táà tọ́jú wọn bó ṣe ká tọ́jú wọn àwùjọ rẹ̀ ó ìfúwẹ́sì wọn lébi tí lù sùn tàbí ọmọ wa sí yóò ìfúwẹ́sì wọn lébi tí lù nísìn àárọ̀ àwọn ọmọ ìyá mi ti ṣe pé ó wù láti lọ amẹ́ríkà lọ britain lọ france ọ̀fẹ́ mọ́ lọ gbé bẹ́ẹ̀ látara pé kí n fọ́jọ́ kókèlè gbọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ kókèlè gbọ́n ló ń wò kò wo àwọn ọmọ àwọn bóòlù máa ṣe tọmọ mẹ́rin torí pé àwùjọ yẹn ni ìjọba wọn fi ààyè gbogbo ọ̀nà sọ́wọ́ èso ibú wọn fi lẹ̀ ó lè ra owó kójọ ṣùgbọ́n gbogbo ọ̀nà tó lè fi ṣorí bú ni wọ́n sílẹ̀ ó fẹ́ ya homosexual ọkùnrin tí ó mọ̀ fọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ sí wọ́n rí nǹkan tó burú bẹ́ẹ̀ ó fẹ́ ya lesbian obìnrin tóbìnrin tí ó mọ̀ fọ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ láṣepọ̀ wọ́n rí nǹkan tó burú bẹ́ẹ̀ kúrò láwọn àwùjọ míì ní Europe tá ń sọ yìí nǹkan wọ́ọ̀tì dílẹ́mù pé ẹni tí ó fẹ́ kọ̀mí ti incest àyírí ọlẹ̀ kí náà ń pè ní iṣẹ́ òun ni pé ó mu ìyá tó gbọ́mọ ọmọ báwọn sùn àbó mu bàbá kó mọ gbọ́mọ obìnrin rẹ̀ sùn wọ́n fi àyè lẹ̀ ní àwọn ìlú lẹ́yìn so àwọn ọmọ ilé tí ẹ̀yin bá wo àwọn ẹ̀kọ́ tẹ́ ẹ mọ̀ ní ẹ̀kọ́ ẹ̀sìn tọ́nà ọba pàyín láti pé kú àǹfúsọ fún wa alẹ́kùn náírà ní ọ̀gbọ́gbọ́ àdáàbò ìṣìjára tẹ́bá tẹ́fẹ́ bá wọn orí kò fi ju wà ń lẹ́sìn kí ẹ̀rẹ̀ bá wọn orí ẹ̀rẹ̀ bá á gbọ́ ọmọ yẹn lọ́wọ́ yín wọn á bá yín pé wọn ọmọ yẹn lọ́nà tó gbó àwọn tí ó jẹ́ pẹ̀lú nínú wọn yóò sọ ní ìṣáàrù àwọn owó tó tọ́ ṣùgbọ́n àwọn ọmọ wa ẹ̀sùn pàpà fún ẹ̀lẹ́sàlù pẹ́sẹ́ntì wọn padà sí nàìjíríà wọ́n sí sí nàìjíríà bíbá tó fún àwọn ọmọ akọ́ yàyà fún ìyá ni àwọn òrẹ́ ní báwọn rí òun ti bẹ́lẹ̀ tó àwùjọ kan nìyẹn láwọn nǹkan tó influence àwọn ọmọ láwùjọ so ìtàn ni pé àwọn òbí àwọn ọ̀gbẹ́ lè máa ní kàkùn fún títọ́ àwọn ọ̀rẹ́ tákùn ọmọ wọn rán lásìkò ìkẹ́ni wípé fún ara wa làápọ̀ ara wa pọ̀ àwọn nǹkan oríṣiríṣi wá à ń pè tẹlifíṣàn wa ara satellite dish sí àti bí ẹgbẹ́ ẹgbẹ́ kò sí kò rọ kọ́ bá ààrin máa mọ́nítọ̀ ìtẹta tó wọlé ipò tí sánẹ́lì bá gbogbo kẹrù akẹ́bílẹ̀ ọ̀rọ̀ bá máa yí sí sánẹ̀ tó wáwò ó lè jẹ́ pé tí wọ́n ní ń gbọ́ mọ́ra wọn yóò mọ̀ wọn àwọn làágbé fóònù lọ́mọ wa lọ́wọ́ ìpáwọn ẹgbẹ́ rẹ̀ náà ti ń gbé fóònù fóònù a tẹ̀lé lọ́wọ́ ní android àbí iphone ẹ̀wọ́n náà ti parí láì ní ṣe mọ̀rọ́kọ́wà ìtàn àgbélé lọ́wọ́ bẹ́ẹ̀ àwùjọ táwà oní influence skúù tá lọ́kọ́ máa sí oní influence ya ayọ́ lẹ́ni na amadu fún àfúsàkùn wà àlékún náírà wà kúrò àdínáàsù ìṣà ọlọ́dún mú pẹ̀lú olùgbàgbọ́ ẹ dáàbòbò ara yìí ẹ dẹ̀ ní àtọ̀mọ́ yìí wà kúrò àdínáàsù ìṣà èèyàn tuntun tààlà àmà òmẹ́nà àlẹ́ àmàlà ìkẹtùnkù láàbù ṣáàjì iná tó ti fáwọn màláìkà tí wọ́n lójú àdó sẹ́ńtẹ́ gbogbo sábà ń fìyà jẹ àwọn èèyàn níjẹkújẹ àwọn ọmọ ọkùnrin tó iná náà láyà fún ọlọ́ àmà àmàrà wọn àṣetọ́nà bá ti pa wọn wọn ta òun wọ̀yẹ fàánù nàmá ìlú màlúù nípa máa ń fẹ́ ṣe àwọn àṣírí ọlọ́run ti kìlọ̀ fún wa tó onílà káyìí àtẹni tó ń bẹ̀rù ní ọlọ́mọ bá òun ló ní ìfẹ́ ni ó tó ọmọ a tó ọmọ wa nígbà bá fi wọn sáyé òun náà ni ká máa fi ọ̀rọ̀ tàwíìdì ká máa fi kọ́ wọn káwọn Abdullahi bin Abbas ìgbà fi jáde láyé éjì bin Abbas ọjọ́ àkọ́kọ́ àlẹ́bí wọn sọ fún ọmọ yìí pé àbúlá ìrẹ́ ọmọ yìí ibi wọ àlẹ́mú kẹfẹ́ náà mo fẹ́ fẹ́ láwọn kẹfẹ́ wọn sọ fún pé kí n ṣe ìfọdé gbà ìfọdé gbà àti ọlọ́mọba ó dọwọ́ ẹ̀ wò ṣe ọlọ́mọba dọwọ́ ẹ̀ má ṣe ọlọ́mọba jùlọ sí ìfọdé ńlá tẹ̀lé ìbò tó jà wá aṣọ ọlọ́mọba dọwọ́ ẹ̀ mọ́ṣí ọlọ́wọ́ bá ti lè bí tó bá ń ṣe léyìí ìdílú títà ọlọ́run náà bẹ̀ pẹ̀lú ẹ̀ àmúṣọlá ata tó tẹ̀síwájú tó tún sọ fún gbígbé ìlú ọmọ ìgbà tá a tẹ́ fọ́pálì gbà tó bá ń tọrọ nǹkan béèrè lọ́wọ́ ọlọ́wọ́ bá ló béèrè lọ́wọ́ àwọn èèyàn àfi nǹkan tí ó bá ń bẹ ní ìkápọ̀ ọmọ ènìyàn tó lè jẹ́ nǹkan tó nẹ́sẹ̀sìrì ló jẹ́ pé ìsìláàmù ó lòdì sí ká máa yẹpẹrẹ ara wa ká máa tọrọ káàkiri lọ́wọ́ àwọn ènìyàn. ẹ̀lẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam lórí kéèyàn fẹ́ mú yín kó gbé àáké kó kókó lọ kó lọ ṣẹ́bi kó wá tà owó lè fún ojú pé kí kó máa lọ bèrè kó máa tọrọ lọ́rùn yìí ẹ̀jẹ̀ ìṣàlùmí ẹ̀rí pàtó lónìí ọ̀la ọ̀la bó ṣe ṣe káàkiri yẹn. àtọ́wọ̀ ọ̀rọ̀ bí àwọn èèyàn fún àdíwọ̀n ọ̀fẹ́ kó gbogbo lọ kó náà lọ tà yóò mọ̀ tó ogun ṣe fún ń ní ṣe فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله tó bá wà lọ́wọ́ àwọn nǹkan tó ṣe kọ́nà ọba nìkan nìyẹn máa wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ wa. àwọn sàábé ẹni tán gbọ́ kí ní iye dé. nǹkan tá a lè wà ràn lọ́wọ́ ọmọlàkejì ti wà wọ́n máa ń gbìyànjú káwọn dá nǹkan yẹn ṣe tó bá ṣe pé nǹkan náà ṣe ṣe. débi pé ẹlòmínú wọn tí ó fọ ọwọ́ rẹ̀ bá jábọ́ èyí tí ó wà lórí ilé ẹṣin lápèjúwe okùn wá jábọ́ lọ́wọ́ ẹ̀ tí ó sọ pé ìjọba mú okùn yẹn ó fi fẹ́ kó ń bọ́lẹ̀ kó mú nǹkan mìíràn bẹ́ẹ̀ ni ìjọba wà pàmí síkù pé kó bá wọn ṣùgbọ́n lè ṣe bó wá ní ìtẹ́lú ṣe pé àlọ́rọ̀ wà lọ́wọ́ ní àfi أن الأمة لو اجتمعت فلا ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله إذا إذا ما كتبه يلا قولا وجب الله بس يلا فلك نبرا لي نبرا لي لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك إذا ما بات ميو كتير نادي فو فنشيو بابا بلا وجه ẹ̀rùn ti lálà sí ara rẹ̀ látara tó ti ní ó bẹ́ tẹ́tì àwọn sọ́rọ̀ àwọn nìkan àwọn ọ̀dà wa ṣe wáyé wa ṣe wáyé orúkọ tí wàá fọkàn balẹ̀ ó ti wáyé pé kí ọdún ìyára tó ní lẹ́yìn ọ̀fọ̀rọ̀kẹ́ ilẹ̀ àbíṣẹ́ ìpè ìfọ̀kàdábọ̀ ńlá wọn láǹfààní tàbí lè ṣe fún ẹ ìtọ́nà bá ti má bàbá rẹ̀ jẹ́ nítorí tó fẹ́ gbàgbọ́ àwọn èèyàn lórí àmọ́ ilé àbá tó ti lálàsí ara rẹ̀ ó ti tẹ̀mí ara ẹ̀ jẹ́ nítorí nǹkan táwọn olówó kan títí sí láwọn máa ṣe fún ó ti sọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tó fẹ́wọ̀ ọmọ ló sọ nǹkan yóò bá jẹ́ àti express of it lẹ́yìn ọ̀fà adigun ma ó dáama ó bá lẹ́mìíràn orúkọ ìta ìṣe ìdíkọ́ kàtàbọ̀ ọlọ́hùn àdìjì wọn nígbà àtàtà lè ṣe fún ẹ wọn lè fìyà jẹ àfi tọ́lọ́ bá ti ní ó tẹ̀ ẹ́ látàwọn olùkú ó gbọ́dọ̀ ló ń bẹ̀rù wọn délẹ́gbù pé tí ò yẹ kó ṣe ó máa ṣe é nítorí o máa ń ṣe é ní ìbámu pẹ̀lú tọ́lọ́ wọn bá fún má fàṣẹ kùkú nǹkan tó máa ń ṣe é tó bá yẹ kó o ṣe ṣe àwọn kan tẹ́tì yẹn pé báyìí làwọn ó ṣe fún ẹ báyìí làwọn ṣe fún ẹ ìgbé náà mọ̀ pé kí lẹ́yìn tí dáná ilẹ̀ àmá ìtọ́jú pàtó káàrà wọn tàà lábá ti kọ pé yóò ṣẹlẹ̀ síwá yóò ṣẹlẹ̀ síwá láti ọ̀dọ̀ orúkà ilẹ̀ àbíṣẹ́ ìpọ̀tìkàtà bọ̀ ọ̀rúnlọ́ àbúkàlẹ̀ rúfi bẹ́ẹ̀ ni pákàndà ti gbẹ kádàrá ó ti wà bí gbogbo ìlú gbèsè ayé wa ti wà títí ẹni pé kó tọ̀ ìlànà tó yẹ kó tọ̀ ìtọ́nà ni ó tọ̀ nílànà ọ̀ ìjọ ni ó jìnà sí jìnà sí قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله عنه تجي كل بعد أنا جاد لا يجي يعني يعني شو أكيد كم bóyá ọmọ yóò sọ fún ọmọ ìtọ́mọ yóò ti di ọmọ ìgbẹ́wọ̀ rẹ̀ kí ni wọ́n sọ fún àwọn ọmọ ti tiẹ̀ ọmọ tó mẹ́wàá mú àwọn ọmọ rẹ̀ ọmọ tó mẹ́ẹ̀ẹ́dógún àwọn ọmọ yóò ló gbé wọn kalẹ̀ lóko wọ́n di oko tó ṣe wá àtúbà ìfún wọn. àtàkìjì èsì ìwọlọ́gbọ́kan kábíyèsí rẹ̀ sí ọ̀kan wa tọ̀hídù rògbòbíyà tọ̀hídù òwòlíyà tọ̀hídù pàtàkì agbọ́rọ̀ máa belé ilẹ̀ nínú ọkàn wa wọ́n kọ́lẹ̀ lukman libni wọ́n wọ́ ẹ̀rí nù yà á múná yà láà tó ṣèlè bá ìnà ṣírkà lọ́wọ́ ọlọ́wọ́ bá ní lukman ìgbà tó kọ́ ọmọ ẹ̀ jókòó ìwọ orogún pẹ̀lú Allah àti ẹ̀tọ́ Allah kó gbé fún ẹ̀dá Allah ẹ̀tọ́ Allah kó pin láàrin Allah àti ẹ̀dá rẹ̀ ìbẹ́pẹ̀ yìí ṣe fún yẹn exclusive right ti ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìgbésẹ̀ kó nìkan ní kí ẹ̀rọ wá wọ́ ní kó ní tóun fẹ́ fi sọ ọlọ́run ọba tó dáhùn tó ń ṣe jẹ ẹ̀bùn fún tó ní ẹ̀mí wọn tí ó bẹ̀ mí wọn nígbà tó wá wù ní tó ń fẹ́ fi san lẹ́sàn tó ń fẹ́ fi dúpẹ́ fún òun ní pé tó ẹ kóun ṣe fún un nìkan kó ṣe pé kó wá pin láàrin ọlọ́run àti nǹkan mi bóyá ó múra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ó pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ó bẹ̀rù nǹkan mi ní ìbẹ̀rù tó ṣe fọ́lọ́run ọba nìkan ló yẹ kó ní ìfún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run wa nìkan bàbá ti wá àbíkú ọmọ rẹ̀ Lukman láti ṣùgbọ́n ẹ̀yìn ṣíkà lẹ́gbọ́n amín ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀tọ́ ọlọ́run ọba àbópin láàrin ọlọ́run ọba àti ẹ̀tọ́ ọlọ́run ọba àbópin láàrin ọlọ́run bẹ́ẹ̀ni ó ní ọlọ́run sọ pé ìṣúra ọlọ́run bá ní wọ́n rọrọ̀ kọjá pé kí ni máa náà òun gbé mi àti òun mímì àti ẹ̀dá mi kan òun fẹ́ pín nǹkan láàrin wa mẹ́ta àmìlà àmìlà ẹni tó bá ṣiṣẹ́ kan tó yẹ kó ṣe aṣọ kàfí mẹ́rẹ̀lẹ́ yìí ó wá lọ pín láàrin mi àti ọmọ ìdẹ́yìn ọlọ́run tọ́rọ tó lọ ṣìkà èmi ọlọ́run bó fi ilẹ̀ pẹ̀lú pẹ̀lú ṣìkà mi nígbà lọ́wọ́ يكفر الله سبحانه وتعالى قل إن الله لا يكفر أن يشرك به ويكفر أن ذلك لمن يشاء كي هو ركوب الغنوم الله ما شاء تريد له شو ما كان شو ما تقول الغنوم بعد شاء تريد له شو ما شو ما بيني وما ناس شاء تريد له أنا شو يقع عليه الصلاة والسلام لا ركتو صفان الله إدريش ونكتب سبب من يشرك بالله أي توبة وركوب الغنوم ẹ̀tọ́ ọlọ́mọba ó pin láàrin ọlọ́mọba sí àwọn ẹ̀dá rẹ̀ àbótí ẹgbẹ́ mú ẹ̀dọ́ ọlọ́mọba ìnáwó máa ń rí ìpẹ́lá فقد حرم الله وما للظالمين من أنصار لكن إذا كنت أقوام ومن إذن أن تبوا الله اللهم أفشى الجنة ليه وفو ibi tí ó bèèrè yóò náà ní ọmọ àbìbọ̀lẹ̀ nínú ẹ̀kọ́ sọ àwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn sẹ́ni tí ó ràn lọ. jẹ́wọ́n tó lápẹ́ ló fi léjì ọ̀rọ̀ lukman òun láti lọ síbi ọ̀rọ̀ ṣéfù ní wọn bá yà á lọ yà láàbù sí fi bá ilé ọmọ rẹ̀ náà wọ̀ ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ wọn bá ìmọ̀ ṣe kẹlẹ̀ wọ́lmọ́ àmì ìwọ̀ ọ̀rọ̀ pẹ̀lú wọn bá àwọn ọmọ ẹlòmí kò ní hálùkọ̀ tó ń ṣe fáwọn ọmọ ńlé kò dẹ̀ tún jẹ́ káwọn ọmọ máa lọ síbi hálùkọ̀ tí wọ́n ti gbọ́rọ̀ àwọn nǹkan báyìí ó mẹ́nu àwọn àfẹ́sì tó ṣe pé wọ́n ní special hálùkọ̀ fún àwọn ọmọ àtìyàwó ẹlòmí kò ní special hálùkọ̀ ṣùgbọ́n hálùkọ̀ tí wọ́n ń ṣe fáwọn èèyàn òun ni káwọn ìyàwó àwọn ọmọ lọ àtàwọn ọmọ káwọn bọ́ àbẹ̀rẹ̀ àti tó ṣe pé káàbà fẹ́ máa bẹ lábẹ́ gbọ́nà ọba tó pé yá yóò tẹ̀lé ní àmàlù kó àǹfùsàkùn wọ àfìlẹ́kùn náírà mú kúrò àdáàbò ní ìjà ibi àti máa bẹ lábẹ́ pé àṣetọ́nà ọba kọ́ ẹ̀yìn olùgbàgbọ́ ẹ̀dáàbò wara àtọ́mọ àtìyàwó ibi náà tó ṣe pé wọ́n kúrò àdáàbò ìjà tó ṣe pé àti ìkúta láàmà ìkúná náà. náà, ọ̀nà tá a fi ń tọ́ ọmọ òun kí ni ká emphasize more lórí kó lọ́wọ́ owó ìṣẹ́lẹ̀ jẹ́ mọ́ṣẹ́lẹ̀ bó o ṣe ṣe ní tí o fi jẹ́ mọ́ṣẹ́lẹ̀ ẹni tó wá ojú pẹ̀lú ọlọ́run ẹni tó gbé ẹ̀tọ́ ọlọ́run bá fún ẹ̀yọ̀ ọlọ́run bá eléyìí nǹkan tó pàtàkì ni ọ̀rọ̀ àsọ̀lá kò fi ṣe kílẹ̀ kò fi ṣùgbọ́ kékeré mú ọ̀rọ̀ àsọ̀lá kò gbọ́rọ̀ kékeré mú ọ̀rọ̀ ọ̀rọ̀ ó kà á fún ọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún anábì Muhammad sallallahu alaihi wa sallam wọn mú ahlaka bis salah wọ́n sọ́dún àyè ọlọ́run bá ní pa àwọn áàlù rẹ̀ ìyàwó àtọ́mọ́ pa láṣẹ sọ́mọ́ kírun wọ́n sọ́ nínú ìwọ náà bójútó pa àwọn ará ilé rẹ̀ láṣẹ sọ́mọ́ kírun ìwọ náà bójútó kíkí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lá náà ìwọ kọ́kọ́ ẹ̀dìyàwó rẹ̀ tí wà fi ilẹ̀ bẹ́ẹ̀ ẹṣẹ́ dandan àmì ìkí láwọn afáàlú òṣèlú ìyàwó tí ò kírun ó lè tó tó nǹkan tá a máa fi ń dìbò sí tààlà fẹ́nu tó ní pẹ́ẹ́tì tí ò kírun lọ́dọ̀ àwọn afáàlú kékeré àwọn afáàlú ìbáadé ti pé ìwé yọ kan ẹni tó bá fi lè fi ilẹ̀ sásìkò rẹ̀ kọjá mi pàpọ̀ káfà kékeré. a àwọn afáàlú tó gbogbo ìṣẹ̀lẹ̀ أعبر في شرين الأهد الذي بيننا وبينهم الصلاة ومن تركها فقد كرر عليهم تبتلع عن الوقت وقولي يزمعني ولا تقول في كبيرين إذا ما مشوار أبلاد الشديد البكين انصر قولي كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمى تركه كفر غير الصلاة àwọn tàbí anábíwá Muhammad sallallahu alaihi wasallam ibi tí wọ́n kọ ọ̀rọ̀ ọ̀run dé sẹ́ka kún dé àwọn nǹkan bí ìjìnlẹ̀ bá gbèsè sílẹ̀ ní wọn káyọ̀ fún kékeré pé kò ṣe lé kò ṣe lé rírà sọ́lá àfihàn ọmọ ọ̀rọ̀dà táwọn èèyàn parí ìrún lọ bá ìgbàláwọn tọ́tọ́ wọnú lẹ́yìn tọ́jú wọ́n ní ṣó ti kírù ó ní ṣe àwọn ya ti kírù wọ́n ní bẹ̀rẹ̀ umaru ìdáhàbọ̀ ìsìláàmù ni mọ̀tàrà kàṣọ́ra ẹni tó bẹ̀rù sílẹ̀ tí ó kì kó ní pínpín ìsìláàmù ó yẹ ẹ̀mọ̀ iṣẹ́ mi mẹ́jọ iṣẹ́ mi sí ìkẹ̀kùn wa iṣẹ́ tó sọ pé mẹ́jọ iṣẹ́ rẹ̀ tó bá kú àwọn ẹlòmí ó mọ̀ ṣe lọ kí ni nǹkan tó ti síwájú ọlọ́wọ́n bá kú kan fún sọ́kùn wọ àríkùn náírà wọ̀kúndò àdáàbò ìṣẹ̀ṣẹ̀ ara sọ̀rọ̀ yìí ta gbọdọ̀ kàkiri káwà gẹ́gẹ́ fúnra wa kájẹ́ni tí ó mọ̀ kírun déédéé àwọn ọmọ wa ìyàwó wa àwọn méjèèjì àpọ̀ ẹ máa ní káàmù lọ́dù wọ́n lè lò fún ìyàwó wọ́n lè lò fún ìyàwó àtọ́mọ wà á ní fún náà ẹ bọ̀rọ̀ dáàbò wọn níbi náà ọkọ tó ní fẹ́ẹ̀ rẹ òun lọkọ tó ní kó o máa ṣẹ̀ sí tó ti ẹ lọ síbi pé ìtọ́nà òun fẹ́ ni kó o máa ṣe ìtọ́nà ọmọ òun fẹ́ kó o jìnà sí ọkọ tó ní ìdífẹ́ yẹn ìṣọpọ tó ṣe pé lónìí ó fi ẹnu tantalizer ọ̀la ṣùgbọ́n bíìsì ọ̀túnla ẹ̀ẹ́dínní ìtìrì e ẹ̀rọ ọjọ́ mẹ́rin ó gbé lọ sí shoprite ṣùgbọ́n ọ̀rọ̀ pẹ̀lú sí aláwọ̀ kírèsì ẹni ìgbòjì ẹni kàkójú rárá wà ní wàlá ọkùnrin nífẹ̀ẹ́ mi lọ àwọn ìjọba àti ìjọba fún ìkóso ilé gbogbo yẹ ayé ní tó parọ́ bàbá ti ti kọ́ ni ẹ́ tó o bá kàkún àlámọ̀rí àwọn ọmọ rẹ nípa ẹ̀sìn wọn ọmọ tó tó kó wọn wọ̀já àbùkù kó wọ̀já àbùkù ọmọ tó tó ṣe pé ìmúra mùsùlùmí lọ́kùnrin o ìmúra ẹ̀mú ẹ̀rù náà ní ẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ ọmọ ilé ìṣúná ilé ìjì ọmọ tó jọ anábìwá Muhammad sallallahu alaihi ọmọ ọmọ rẹ̀ alhamdulilayi tó mú dàbí dùn tí ó kì í ṣe títí wọn ó mú dàbí bí ẹ ó fi sẹ́nu mẹ́mọ̀ jẹ́ àlẹ́sọ̀lá bá ń tó owó gọ ẹfún ẹgbẹ́ ọmọ yẹ ó lè yọ òní àbọ̀ láti ẹgbẹ́ mi muhammadu wà muhammadu tí ó tọ́lá pọ̀ kò tọ́ fún wa ká jẹ́ kò tọ́ kí àmì àtàwọn àti àwọn àwọn títí kò tọ́ fún wọn láti máa jẹ kò ní ẹsílẹ̀ ní ah, ọmọ kékeré a á ní ẹsílẹ̀ ọmọ kékeré ní ọmọ kékeré ní ọmọ kékeré ní títí tí ìwà yẹn mọ̀ pẹ̀lú nǹkan yẹn àti wá pa á lọ́wọ́ rẹ̀ ìwà ní nǹkan tí ó lè bẹ́ẹ̀ ni lárúbáwá mọ̀ sókè mọ́ ń ṣàbà àlàṣe ìṣàbà àlè èdè ṣe pé kó bá fi ìgbèrè tó fi ṣe nǹkan ah, àánú ọlọ́run bá ní tí ó èwú léwé náà lágbọ́dọ̀ máa rántí ayẹyẹ kú àǹfúsà fún wa láàrín kó náà wà kóòdù àdínáàbúwà sí yàrá ọlọ́run bá ẹtí ìdúwà tó ó ti sọ nípa kọ́ṣọ́ àìníkà tó fún kẹ́ẹ̀sì ó ti sọ fún wa òkúta wa ṣiṣẹ́ tọ̀ ọlọ́run bá pa nígbà ọdún hàn sọ láàrín náà ṣe ike wà والصبر عليها هو قال يرعون في الملوك الملوك في الملوك الملوك نظر بعض إلى نبي إسماعيل عليه الصلاة والسلام هو وكل الكتاب إسماعيل إنه كان صادق هو وكان رسول النبي وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا ìsmail alayhi salatu wa salam ìyàwó àkọ́kọ́ àmọ́ kan wá láṣẹ ìsọlá ìsọlá ẹyọ bàtà ẹkíwu ẹyọ bàtà ẹkíwu pẹ̀lú ní àfáàní ṣùgbọ́n kò ní kàkó máwọn ará rẹ̀ òfẹ́ fọmọ ẹtí lè ké ilé ilé ìwòlò lọ òfẹ́ fọmọ ẹtí lẹ́sìn lẹ́sìn ìwòkálẹ́sìn tó ń kọ́ lẹ́sìn àti kò tẹ́ sí àwọn olómọ ẹ̀bá rìn àgbẹ̀wọ̀ máa rántí o iná máa bọ́ ọ̀làdúgbò fìtìnà ọlọ́run ní ọmọ tó ń fún yín àti títí àtò òfin fìtìnà ló ń ṣe fún yín ẹlòmí tí ó bá ti bímọ yóò máa sunkún yóò máa sunkún yóò máa rọrú kẹ́lẹ́ tí máa bímọ ó ń lò fún níwájú ọlọ́run ọba gbogbo bímọ lọ ó ń lò fún wájú ọlọ́run ọba gbogbo bímọ lọ kó lọ bọ́lọ̀ ọba lóhùn nìkan ipe kò bímọ ó béèrè bẹ́ẹ̀ nìkan náà wíwọ́ rẹ̀ ò wà tó rọrùn ju pé kò bímọ lọ. bẹ́ẹ̀ ló ní ọmọ tó bí tó kọ́ dáadáa òun ló tún gbé ga nípò wájú ọlọ́run subhanahu wa ta'ala والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان الحقنا بهم ذريتهم وما ألتناهم من أمر من شيء كل امرئ ما كسب رهين ọlọ́run náà wọ́n tó gbọ́ náà àwọn ọmọ wọn náà tún wá tẹ̀lé wọn pẹ̀lú ìmánì ọlọ́run ní àwọn àtàwọn ọmọ wọn ní àádì kan máa bẹ papọ̀ láwùjọ náà tí wọ́n máa ríra wọn ìgbàgbé òní fún wọn ọlọ́run ní àdè ní bí kankan kú nínú iṣẹ́ ló jẹ́ tí bàbá ń tọrọ lọ́kùnrin lọ́mọ ọkùnrin lọ́mọ alẹ́ láti mọ̀mọ́ dá ń tọrọ ṣe o ṣe tá àti fèsì àwọn nǹkan tó jẹ́ responsibility abó òṣìṣẹ́ ṣe kàlàzán rẹ̀ mọ́ wùláwù tààlà wọ́n sọ̀rọ̀ rẹ̀ wọn kan tó ṣe pé ó ti ń tọrọ ti pẹ́ àìrọ́mọbí ó ń ba jẹ́ ìgbà tó padà wá ọmọ ẹ̀ jẹ́ fìtìmọ̀ ó jẹ́ ní tí náà fún lọ́dọ̀ọ́dọ́ ṣe fún àìlọ́gbà ẹgbọ́lọ́ rẹ̀ fún lọ́mọ ìlú wa ti dá ó sọ̀rọ̀ ọmọ tẹ́lẹ̀ ìgbà tó rí ọmọ ọ̀hún mi tọ́mọ yẹn jẹ́ sì tí náà fún mi ó wo pé kí n tọ́mọ wà fún lọ́mọ ìlú wa ti dá ló jẹ́ pé mo fẹ́ bímọ mo fẹ́ bímọ òun kọ́ ní kánú ọ̀hún ṣe responsibility ni ọmọ gbé wọn náà látara tó kò ṣe bí ṣe fi ẹ̀kú ṣe tí ó jẹ́ pé nǹkan tó pàtàkì ọ̀rọ̀ ọ̀hún àmójútó bẹ́ẹ̀ làwọn ṣe ṣe ṣe tí ọlọ́run bá paláṣẹ àmójútó báwa ṣe ń mójútó àádìkan wà náà wọn mójútó àwọn ọ̀pọ̀ aláṣẹ àwọn mọ́ṣe mọ́ṣe àjìnà ti bẹ̀rẹ̀ látòrí tó tóbi jù ní mọ́ṣe òun náà ní kí àṣẹ́kù lè gbà èdórí àwọn mọ́ṣe yòókù náà àwọn mọ́ jìnà sí àwọn ọmọ wa ló ṣe kí àmà sọ fún ọmọ wa àti ìyàwó láti jùlọ sí èyí gbogbo ó fi jọmọ àjẹ́sẹ̀ nínú owó máa jù síra wa nìyẹn nítorí àsìkò máa fẹ́ parí ọ̀rọ̀ mi yìí pẹ̀lú ọ̀rọ̀ ìkanú àwọn àfáàgbà Sheikh Muhammad bin Salih al-Muslimin rahimahullah ta'ala Sheikh wọ́n dé lọ nínú kíra àwọn ọ̀kan tí a mọ̀ sí lóòrùn aládára àwọn ìjókòó ìbéèrè mẹ́jìdánilẹ́kọ̀ọ́ ránpẹ́ránpẹ́ òun wọ́n padà wá pa gbogbo ẹ̀ papọ̀ tí wọ́n sọ ọ́ kíra ẹni ẹ̀ ń ó ní máa oṣooṣù sàlìmà wọ̀sàhìnà ìrìnlẹ̀ àpáwà tí ni àwọn foundations tó lálàáfíà tó lè jẹ́ ìtò dá fìtàbíyà kí àlọ́ṣì àtẹ́rìyẹta ìsìláwíyà tàbíyà táà ní tó àwọn ọmọ ní kíkọ́ tó jẹ́ ti ìsìláàmù tó lálàáfíà ṣùgbọ́n wọ́n fèsì wọ́n ní àtẹ́rẹ̀bíà ìtọ́ ọmọ lábàpọ̀ nǹkan ó ní ọ̀nà méjì ọ̀ríkò nàbọ̀rí ọ̀nà kan òun ni tíọ́rì tíọ́rì òun ni ọ̀nà kan wàtọ̀ríkò àmàlì ọ̀nà kejì practically fakọ́líkù nàbọ̀rí èyí tó jẹ́ theoretical method and european outlash ó ní kó tó àwọn ọmọ rẹ̀ alẹ́lẹ́kláàkì fọ́ọ̀bílà lórí àwọn ìwà tó dá ìwà ọlọ́lá ta máa ń sọ̀rọ̀ pa ìwà bá ṣe pọ́lọ́wọ́ bá wà bá ṣe wùwà sọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ bá a ṣe ń wà ní ẹ̀dọ̀ ọlọ́run ọba náà ń bẹ̀ àwọn nǹkan tọ́lọ́run bá fẹ́ ká ṣe pẹ̀lú òun àwọn nǹkan tọ́lọ́run bá fẹ́ ká ṣe pẹ̀lú àwọn ẹ̀dọ̀ òun ewu wa ni àlùkò máa Allah wọ̀n olùkò máa bá a ṣe ń wúwà sọlọ́run bá a ṣe ń wúwà sí ẹ̀dọ̀ ọlọ́run ọba àwọn olùkọ́ a tó àwọn ọmọ wa lórí al-akhlaq al-fadila àwọn ìwà tó dá wà alẹ́ ibadat àátọ́ wọn lórí ìjọsìn gbogbo ọ̀rọ̀ ṣírkù ta sọ ọ̀rọ̀ iman ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ ṣírk gbogbo àwọn nǹkan yìí a máa fi rí àwọn arúsáì olùkótó wọn aṣèṣọ ìlú ṣe pé yóò jẹ́ pé bíá àáfún wọn pamphlet ewé kankan ọ̀rọ̀ tó ti lè dá kankan wọn náà lọ pèlè ok màá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀ arúsáì olùkótó àwọn kíra wọn aṣèṣọ àwọn audios àwọn ọdún kẹsẹ̀tì ní àtàwọn fídíò kẹsẹ̀tì òun ní ọdún ìfẹ́lọ́gbọ́ máa béèrè béèrè lórí ẹ̀ lọ́wọ́ ẹ̀ òun máa wọn lẹ́tọ̀ àwọn afáàtà gbádùn òun wá sílé ẹ̀mọ̀ sílẹ̀ nílé tó ń pé etí gbọ́ kan bẹ́ẹ̀ ni ojú ó nǹkan àwọn la gáìdì etí pẹ̀lú jókòó àwọn la máa dá ìdíbojú pẹ̀lú tí ó wù táà bá fún etí ní nǹkan tí ó gbọ́ yóò gbọ́ gbogbo táà bá fún ní tí ó wù yóò wù wù bẹ́ẹ̀ náà ni afẹ́ka nǹkan táà bá fún ọmọ ní nǹkan tí wọ́n kà wọ́n kàkàkùkà ọmọ mi ní sí àwọn inspirational books yóò ka àwọn òwe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí ó mọ̀ kà yóò máa kó ìgbò at the same time yóò máa kó àwọn ìwàkiwà ṣùgbọ́n pàtó a bá ń fi àwọn nǹkan gidi replace ẹ̀ fáwọn ọmọ wa tó ṣe pé àwọn nǹkan tó ń kà nìyẹn wọ́n dàgbà lórí àwọn theory tí wọ́n kọ́ wọ̀nyí àwọn nǹkan tí wọ́n ń rí yẹn tí wọ́n ka yẹn tí wọ́n wọ́ọ̀tì wọ́n dàgbà lórí ẹ̀ èyí ti ṣe kí n sọ̀rọ̀ ìwọ bàbá ìwọ ìyá wá àti àbá àtọ́gbádùn mélòó lò nílé ìwọ bàbá ìrẹ́ ìyá lẹ́tọ̀ mélòó àwọn ìwé ẹ̀sìn mélòó lò nílé táwọn ọmọ rẹ̀ ń kà wọ̀ká ní ibu yóò tẹ̀lé ìtẹ̀lẹ̀ àmọ́yẹlé tó tilé tó mẹ lórí ọ̀nà àmà ìwọ àwọn ìbọ̀tẹ̀ pásítọ̀ tún àwọn lectures tó jẹ́ bí ọjọ́ wọ́n tàjá tìjá àtẹ̀lé ìmá lè wá ọ̀rọ̀ tó lè di pé ó di pé direction wọn ó di direction tó lálàáfíà látara àwọn kíkẹ́ tàbọ̀ yìí àbí látara àwọn ìwé tàkà yìí òun ni wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wa sanjoko yìí sábà wo àwùjọ tá a wà ní àwùjọ tá a ti ń kéwú nígbà tá a là ń kéwú yìí èèyàn mélòó ló ń bẹ lórí súnnà èèyàn mélòó ló ń bẹ lórí dáwà sàràfíà nígbà yẹn àwọn kékeré tó ń bẹ káàkiri nígbà yẹn ni wọ́n kọ́ iní àkídá àṣàríyà níwọ̀n bá táwọn náà mọ́ sí ilé àkídá àṣàríyà yálà bí ṣíṣe wọn rí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn ọ̀gá ni wọ́n tún mọ ẹ̀kọ́rẹ́jì ní àpá òfin lóríṣiríṣi àwọn nǹkàlí láwọn ìdílé kí wọ́n bá tún wọ́ sínú àwọn ilé kí ó yẹ ní oògùn àbúdó ní oògùn àlùwó ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa kọ́ tó gbé sínú àkáǹtì rẹ̀ àkáǹtì làmọ́ ń ń gbà gbogbo àwọn nǹkan ẹni náà máa fi rí rẹ̀ pé ọ́ ah, mọ̀ṣálá àfáà ni wá náà kò sáwọn àfáà tó sọ pé ẹ má ṣe nǹkan yẹn nǹkan tí ò dáru nígbà rẹ̀ tí wọ́n bára ẹ̀mí kíka nǹkan tó àwọn tí là ń wọlé láti ìlú Saudi ni à ń pa àǹkà à ń dúkìá ní ìjọra wọn ọ̀tọ̀ ní sáwọn tí là ń sọ ọ̀tọ̀ ní bá ń ṣe

so ọwọ́ àti kíkọ́ọ̀tù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ́tí tẹ̀lé sínú irú àwọn kẹta ń sọ yìí láti kóró bẹ́ẹ̀ torí pé ìtàn ti lè wọ́n ni ìtàn dàgbàdé lórí àwọn kẹta ń ríkà ètò ní ṣe pẹ̀lú àwọn kan rẹ̀ àwọn ṣètò àbẹ̀lábí Yusuf ní nǹkan bí i 99 garabout yìí wọ́n bí i 2000 ó ní nǹkan tí a máa ń pè ní kútubí la máa ń pè ní ọkọ̀ sí sátú àdìsí sàhíyà ṣékàdà báyìí rahimahullahu ta'ala ọkọ̀ wa ti ṣọ́ọ̀bù láti kánú sọ́lẹ́ta tíra ẹ̀ ní jókòó tì í nínú ṣọ́ọ̀bù ẹ̀ náà láti mo ti mọ̀ níkà máa àwọn tó padà ara síra ẹ̀ ṣùgbọ́n kámi ẹ tó tàbí wọ́n síra púpọ̀ bólú sí tàbíkẹ́ tó ti bọ́ orú kẹfà ẹgbẹ́ ẹjọ́ ló ń fẹ́ ra ni àbọ̀ ẹgbẹ́ làwọn ọ̀rọ̀ kó sínú ṣọ́ọ̀bù á kìíní mi lówó àdúrà mo jòkó ní ṣọ́ọ̀bù ẹ̀ máa máa ta lóòjọ́ kan àwọn dé mi máa kó máa ẹ̀ bí lọ́pàá wà wò àwọn kẹ́nẹ́kà ó jẹ́ kí a máa rí wọn bó ti wà lónìí tó wá ti pé ní kálukú bá kúrò nílé kéwú tó lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àníyàtọ̀ àníyàtọ̀ tó ó pàtàkì púpọ̀ kí òbí gbogbo nǹkan tí àwọn ọmọ òun ká wà á mọ̀ sọ́rí kùn àmàlì wọ́n ní ẹ̀rí practical fa àǹtàkùn àǹtàdínàfsìkà mọ̀tọ́ bíkọ́ nílé ìbàdàn wọ́n gẹ́gẹ́ fún rẹ̀ ìgbòròjẹ́ni tó ṣe pé ó kárí àrùfù àwọn iṣẹ́ ìjọsìn yẹn bàbá tó sọ fáwọn mẹ́rọ kí òun rẹ̀ yóò jókòó kalẹ̀ lòdì wọ́n lọ́wọ́ wọ́n ṣe sí ìtú wa fẹ́ àwọn ẹgbẹ́ tí kẹ́ bá ìpọ̀táǹtì bàbá àdúgbò ṣe tó bọ́ wá ìpọ̀táǹtì ìyá wa gangan ló yẹ ṣe wọ́n tàkùlá tó fẹ́ káwọn ọmọ rẹ̀ níwà pẹ́lẹ́ ṣé wọ́n wà àmọ́ tó ṣe pé èèyàn wá wálé orí ẹni wá bẹ́ẹ̀ lẹ́yìn ilé ọmọdé mọ̀ pé wọ́n á lẹ́yìn ó wá ti pé ọgbẹ̀mọ̀ ẹ̀ ń ṣe ń jọ́kan òun náà wá jù fún ẹni pé nǹkan ẹ̀ báyìí ó padà wá rí ilé tó sọ ó parọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí covid fún kí ló ń fún wọ́n náà ti gbó fún otìgbò tí ó ti mọ̀ òun náà lẹ́gbó fún ẹni fún ẹgbẹ́ òun fún ẹ pé á èmi kò ṣe ọmọ yìí lọ́nà torí pé mo ti gbọ́ ọ tó parọ́ ń jọ́kan ni lórí ẹ̀sìn gbogbo kìí tí àbá wà ní tẹ́sí kọ́nà ráyẹ̀ lè jùlẹ̀ tó parọ́ fún bàbá ìgbà tí obìnrin yóò kó máa ọmọ rẹ̀ yóò rò pọ̀ tuntun ẹ̀sùn tí bàbá yẹn bá dé ẹ̀sọ̀ pé kìí wọ́n láti ló sọ ìrọ́ ni bàbá náà bá àwọn náà bá sọ ìrọ́ sí àwọn ọmọ fún bàbá ìyá ìgbẹ́gbẹ́ fún rẹ̀ wọ́n ti máa padà sán fún padà sí ṣùgbọ́n tó wọ́n lẹ̀ fún náà ìjọ kan ni tó bá wá mọ̀ kan parọ́ fún ìjọ kan náà wọ́n ṣe lé ṣe kí ló ń náà wọ́n fún pásítà ní kí tó kọ́ wọn náà náà dá padà fún ẹ so tó àmìlù ní máa wọ àṣánu ètò dájú lọ́wọ́ fi máa bá ọmọ rẹ̀ lù hasa yàtà awọ́dù níta máa ń ta àlejò táwọn gẹ́gẹ́ wọ́n fi yúùsì mọ́rù nǹkan tí wọ́n náà ṣe níjọsìn wọ̀nàkùlá àti wà wọ́n lè hábà ìtòrí lẹ́yìn hafa ṣàríọ̀ alàjẹ́lẹ́ sọ́ọ̀lẹ̀ ní aṣòfin ọlọ́mọba subhanahu wa ta'ala òṣèlá muhammad sallallahu alaihi wa sallam ló fi ṣe wá lójú kòkòrò alàjẹ́lẹ́ sọ́ọ̀lẹ̀ ìfikàmọ̀ báwọn ìdílé wàhábàrà ó kìlọ̀ fún wa níbi àwọn alábáyìn aburú fa'akbar annalgeri fasari ha ó sọ fún wa pé alábáyìn dáadáa ka hamilu méjì ó dà gẹ́gẹ́ ẹni tó gbé lọ́fíńdà àdìmísìkì lọ́wọ́ ni ìmọ̀ ẹ̀yẹ̀ ní aka ìsìlá kó tà fún ẹ wọ́n ìmọ̀ àmì yẹ̀fìlíyà àdíkó fún ẹ yàní àbẹ̀lákì وإما أن تجد منه ريحا طيبة tí ò bá fún ni tó dẹ̀rà lọ́wọ́ ẹ̀ nípa pé o wà pẹ̀lẹ́ ni tó gbé lọ́fíńdà yìí sì kí lọ òórùn yẹn náà ó ta sí wọn náà òórùn yẹn yóò padà yí ẹ lára wà á fẹ́ rí tuntun ẹ̀wà rí alábàárín aburú oníjòkó aburú kànáà fi kéèrò ó dàgẹ́ bí ẹni tó ṣe pé ó ń fẹ́ kí ní ìdílò táwọn bosmith ma ń lò ní àbáwọn alápẹ̀lẹ́ ẹmà ayọ́ ríkàfí àbá ìsílà kó jọ aṣọ rẹ pẹ̀lú náà rẹ̀ ẹmà àtẹ́ṣìlẹ̀ mẹ́rin orí àǹkárí ìpẹ̀tẹ̀ àdíwó ṣe nípa títọ́ àwọn ọmọ àtàbílẹ̀ lẹ́ìnáwó fi ma yẹ́jù fi rà áàbù kò ṣe dédé láàrin ọmọ rẹ̀ níbi àwọn nǹkan tí déédé ṣíṣe bá jọ́rọ̀ nílẹ̀ sábárákí ìkanú àwọn sàábé tó pè ní bashir ó fún ọmọ rẹ̀ ẹ̀tí wọ́n pè ní yorùbá ó fún ní ọgbọ̀n nǹkan ó wá wu ìyá ọmọ yìí ipé kí Bashir tó jẹ́ ọkọ òun tó jẹ́ bàbá Norman ó jẹ́rìí ó fi yàn jẹ́rìí pé kí nínú pọ́pátì wọn oko yìí òun ti rìlíìsì ẹ̀ fún ọmọ tòun ló jẹ́ Norman wọ́n ti alẹ́ muhammad sallá jẹ́ àrùsọ̀lá àtàwà ní abúlà wà nàásẹ́wó akẹ́lá ilé ìtò ọmọ ṣe ó bá ọmọ yóò kúrò àlùkù àwọn ará anásọ́mbà àtàlá ní aṣùgbẹ́yìn lọ́wọ́dún ní kò jẹ́ fẹ́ẹ́ ní láàṣàrò alájẹ̀wò èlò jẹ́ ní lórí àbòsí tó ní agbọ́rọ̀ ṣe nǹkan tó ṣe fáàrin àwọn ọmọ òfin ní dáwò kọ́nà kò ṣe pé yàtọ̀ ló bí àwọn ọmọ ẹ̀yẹn ọmọ fún ilé ìníkan ọmọ fún ilé ìníkan ọmọ fún ilé ìníkan ni tí wọ́n tó sọ fún ẹ tí ń gbin hatred fáàmì àwọn ọmọ yẹn tó ti pé ó súnmọ́ kó o máa rí ipa pọ́ṣọ̀n rẹ̀ kó tó kúrò láyé nípa ń gbin hatred fáàmì àwọn ọmọ wa tó bá yẹ ká ṣe déédéé láàrin wọn àá ṣe déédéé láàrin wọn ìgbà tí pé ká ṣe déédéé láàrin wọn kì í ṣọ́ra yàn lápèjúwe ìyẹn bí màá kẹ́ nífẹ̀ẹ́ òun ó ti tó láti wọ secondary school àbó ti tó láti wọ school àbí school ìkan ní òun ọmọ oṣù mẹ́jọ ni àti sọ pé bàbá ti lọ sanwó school ilé òjìlẹ̀nà ká sanwó school ilé tó bá tó àsìkò tó yẹ kí ó lọ school bàbá lágbára àti ṣe ẹ̀ ọ̀ràn ẹ̀mí fún wa láti ṣe ṣùgbọ́n tẹni tó jọ́ ọ̀rọ̀ ìlú wa lórí ìsinmi tẹni eléyìí tá lágbára ti ṣe tí ká ṣe eléyìí ti obìnrin ní èyí ọkùnrin lápòjú eléyìí ní ìdí àwọn nǹkan ẹ̀ṣọ́ gẹ́gẹ́ bí obìnrin eléyìí omi ìdí tó tó báyìí a lè sọ pé ká ṣe dédé láàrin ìtabá pé eléyìí náà ni ààfin omi tí ń kálukú ní ìdí ààfin lèrí kí ṣékì tọ́pa sí ní ayé bákaná wọ́n ni hátàlá yọ́hmàl áhdùn nínú yáhmìl hátàlá yáhmìl áhdùn nínú àríkà mohamed al-sọ́wọ́ kíkanu òfin ní nǹkan tí ó dá ìgbé jẹ́ وكثيرا ما حصل من الذين يجورون في معاملة أولادهم أقول لكم ó ti ṣẹlẹ̀ láàrin àwọn tó ṣe pẹ́ ṣàkùsí níbi ìmọ̀ ọmọ ọmọ lò annalladhina yuhabunahum yanqalibuna alayhim àwọn tó ṣe pé wọ́n ṣe fàṣíà pẹ̀lú wọn ní fàṣálítì pẹ̀lú wọn wọ́n padà wà ìgéèsì wọn fàyàwó pọ́nà bùnmi látàbí wọ́n ṣe kí wọ́n wà á yóò fi rú náà ikhwanahum alayhim àwọn tí padà wà wúlò fún wọn làwọn tó ṣe wípé wọ́n pèfẹ́ wọn lórí wọ́n pèfẹ́ àwọn tọ̀mí ẹ̀ lórí wọn gbàgbé òbí yóò náwó lórí ọmọ kan tó náà mọ̀ pé tó ń ṣe ìfàṣálítì lórí ṣe owó wa jọ́ọ̀tì mi tó ṣe ọmọ tó wá náwó lórí ẹ̀yẹn ọmọ yóò padà wá wà ìgbé ìṣẹ́ àwọn tọ̀hún tí ò náwó lórí ẹ̀ bí àwọn ló padà wá wúlò fún a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà mi tó ló jẹ́ pé wọ́n tó ní àwọn méjì mẹ́ta má jẹ́ kí àwọn kan ti ẹ̀ láti ṣe injustice lára wọn ẹ̀ àwọn onífẹ́ ìyàwó kan ju kejì lọ ìfẹ́ ọkàn a máa dùn àwọn lọ dédé fi ẹ̀ka ṣe láàrin àwọn ìyàwó wa àṣì má gbé ọmọ ìyàwó kan lórí ọmọ ìyàwó kejì ó ṣeé ṣe pípé ọmọ ìyàwó tó gbé lórí ọmọ ìyàwó kejì yẹn ọmọ ìyàwó kejì ló padà wà rántí rẹ̀ lọ́jọ́ wájú òun ló padà wúlò fún ẹ ju ọmọ tó náwó lé lórí lọ lo eléyìí òun jẹ́ ṣe fàhímọ̀ ọlọ́run tààlà tí wọ́n sọ fún wa وهذه قد تكون عقوبة دنيوية معجلة eléyìí tó bá ṣẹlẹ̀ bí ẹ ó lè jẹ́ pé kí ìyá ayé ni tọ́lọ́run bá tètè ìjẹniyà فيجب على الإنسان أن يكون عادلا بين أولاده لأن النبي صلى الله عليه وسلم قال اتقوا الله وعدلوا بين أولادكم قلنا يا بكاش جل الله الله ونبوى محمد صلى الله عليه وسلم سيدي كفاية الله تشجيل الله يومين حتى كان الصلف يعدلون بين أولادهم في التقديم أولين شواتوا وما شجيل الله يومين يدي كسم كان يبقى كسم يومين يبقى كسم يومين tó ń gbé káwọn yóò fún wọn sí ìlú ẹni pé kò ní fi àwọn àì anáwòrán kábàlù wà ṣùgbọ́n nínú kábàlù àfàrà nìtìmọ̀ tó bá fi lè kìsì kanú wọn kó kìsì jù ilé àmàrí ní ọdún 2014 bí nínú lórí alágbára so ilé ìgbóhùn sọ fún wa kìtọ́ ọmọ oríṣi ńláńlá ni oríṣi nǹkan tó àkọwọ́ kékeré mú pọ̀pọ̀lọpọ̀ ṣe máa ṣe àwọn ọmọ wa ẹrù ni wọ́n wò responsibility ni wọ́n wò kàtọ̀ wọn tá a bá tọ́ wọn bó ṣe kàtọ̀ wọn àá pàdé ọlọ́wọ́ bá dáadáa tá a bá tọ́ wọn bó ṣe kàtọ̀ wọn eléyìí jẹ́ ìbálẹ̀jọ́ àforífún wa tó bá lè gbé ìrẹ̀lẹ̀ àbẹ̀lọ́pọ̀ subhanahu wa ta'ala èyí tí a bára wà sọ ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ torí kí ẹgbẹ́ ìfẹ̀lẹ̀ wọn ó ṣe àtúnṣe wa àwọn àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa ọlọ́pọ̀ subhanahu wa ta'ala ó ṣe wá ní ọmọ àjẹ́mọ̀ inshallah máa dún bíbá yìí fún àwọn àfọwà láti ṣe àwọn àìkọ́ọ̀tì àti àwọn ìdàkàlá àti lórí ọ̀rọ̀ ìtorí ọ̀rọ̀ tí ó pàtàkì púpọ̀ yìí